ọ̀rọ̀ òdùn lọ́jọ́ tá a mú èṣù rúgúnyán ọjọ́ burúkú báyìí ní ọjọ́ ìtúfọ̀ akọni o ilé ìjọsìn Dunamis tó wà ní agbègbè Mission World North Bank nílùú Makurdi tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Benue lẹ́kùn àárín gbogbo àríwá orílẹ̀-èdè Nàìjíríà ti dàwó lulẹ̀ ní ìwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ pé ilé ìjọsìn náà dàwó pa ọ̀kan lára àwọn pásítọ̀ ìjọ náà gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn kan níbẹ̀ ṣe sọ àwọn èèyàn mẹ́rin ló wà nínú ilé ìjọsìn náà tí wọ́n ń gba àdúrà lásìkò tí ilé ìjọsìn náà dà wó pásítọ̀ yìí nìkan ló kú ní àárín gbogbo wọn tí orí sì kó àwọn mẹ́ta yòókù yọ àwọn ilé tó wà ní àyíká ilé ìjọsìn náà àtàwọn ọ̀pọ̀ iná ẹ̀lẹ́ńtíríkì tó wà níbẹ̀ ni wọ́n fara gba ṣíṣubú tí ilé ìjọsìn ọ̀hún ṣubú lulẹ̀ o kò tí ì sí ẹni tó lè sọ pàtó ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà kí ọlọ́run ọba mi máa ṣọ́ wa o ọ̀pẹ̀yẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard